bá jẹ́ wípé nírú àsìkò yìí ibi tá a ti jókòó pé a fẹ́ gbọ́rọ̀ ọlọ́mọba ọba tó la rẹ̀ dá láwà tó tó wá jẹ́ wípé nírú àsìkò yìí nínú ilé ọlọ́mọba ọba tó la rẹ̀ dá láwà tó wà wípé a fẹ́ ọ̀rọ̀ ọlọ́run tá a lọ ọlọ́run tó sàkóso wa. ọlọ́run ní mọ́sálò ohun yàmọ́sálò ìlànà ìsìlámù kọjá náà. tẹ̀lé ọlọ́run ọba tó là nígbà wá gbé kúndé lójijì ìgbà tí kúndé ikú pa wọn wọn wá dẹni tó ṣe pé iwájú ò sí lọ ẹ̀ ló ṣe padà sí ṣùgbọ́n iwájú lẹ́yìn ikú ìwé náà lè lọ lọ kò náà kò ní ṣe lọ fún wọn nítorí wípé ní tí wọ́n bá ń wájú ní tí wọ́n lọ́rùn wọ́n làwọn ò fẹ́ lọ kò sí sọ́jọ́ tí ẹ̀mí dàsí tí kú bá ti dé ní orí bí tí wọ́n padà sí. wọ́n wá ń bẹ nínú òkùnkùn àìnígbàgbọ́ òkùnkùn nìfà àgàbàgebè àti òkùnkùn ìmọ̀ọ́sẹ́ náà lẹ́yìn tí wọ́n ti rí mọ́lẹ̀ tán tí wọ́n sì fi ṣàǹfààní ìgbà tí mọ̀nàbìkì nínú àwọn nǹkan tí ọjọ́ ìdájọ́ ní àwùjọ ìsìláàmù ó ní gbogbo ẹni tó bá lòun gba ìsìláàmù mùsùlùmí ìbáàdà kódà ó ti pé lọ́dún pa láyé àlejò Muhammad sallallahu alayhi wa sallam anábì tí ń bẹ lógun ní àtàwọn sàbí bí wọ́n ti dágbọ́n lọ sàbí kan bá rí kẹfìrí kan wọ́n fẹ́ sà ìdìbò ní ìwádìí láyé láyé mo ti sọ bẹ́ẹ̀ nígbà tí àti ń pọ̀ látàrí ẹ̀ La wọn kọ́ máa fi tú pìtọ́ wọn. àwọn akọ́kọ́ tó sọ pé àzáàbà àwọn ọmọ náà lè tó táwọn àti màsí ní ilé ẹgbẹ́ dínà ní àwọn pọ̀ àwọn ọmọọgbọ̀n pọ̀ ọmọọgbọ̀n Yahudi ọmọọgbọ̀n gbogbo ẹ̀ mọ́ra wọn ọmọọgbọ̀n àwọn kẹfẹ́ àtàwọn ọmọ náà kìí tẹ́lẹ̀ àwọn mùsùlùmí ní ọ̀gbà sáà ètí bí jẹ́ àzáàbù ẹni ẹ̀sìnkù lè jẹ́ ọ̀kan wọ́n sọ pé àzáàbù àwọn ẹ̀jẹ̀ oríṣiríṣi tí wọ́n wá ọwọ́ pọ̀ tí wọ́n fẹ́ bá àgbà ìyẹn lọ́fà tó fi jẹ́ pé ogun yẹn ò ṣe é jà kò ṣe é jà ìgbà tó àjọ bíi pé àwọn tó pa ọkọ̀ ìwò láti jagun ilé ìfẹ́ náà àwọn sàbí lọ́wọ́ ọmọ rẹ̀ gbà á jọ kótó yìlú kan àlè gbẹ́dán rí ìlú wọ̀ nígbà wọn bá ti rí wọ ọ̀rọ̀ parí wọ́n á jọ kótó yìí kan ànábì àtàwọn èèyàn rẹ̀ ń bẹ létí kan àwọn náà náà wọ́n wá wọra wọn lè sọdá ọlọ́run wá gbára rẹ̀ ní atẹ́gùn. wàhálà bá wọn òpin ní pé tí bá yà wọn lù òun ni wọn dá wọn sí wọn ní tètè lò ó wọn ní tètè náà ló dé pé àwọn tí wọn dàpọ̀ bíi bẹ́ẹ̀ nínú àwọn yahoo bí alẹ́ ìpàdé àti ẹ̀kọ́ lòun wọn níyà mo gbé ẹ̀ nígbà ìjọba àti sọ́yìn òní ìpín àwọn náà lè tí wọ́n ń gbé pẹ̀lú àwọn ará àwọn bí nínú àwọn yahoo bí wọ́n darí aláàmì mi. àpèjúwe àwọn mọ̀nàmìkì lábàbà àfọ̀rọ̀ lẹ̀ ibẹ nínú òkú. bí ìgbà tí kẹfìrí náà ń bẹ nínú òkú pàyẹ́ bàbá lọ. àwọn olùgbàgbọ́ òdodo wá dé ìlú wọn tán kí ẹ̀ka tó gbogbo náà bí kí náà ara àbí náà ti pọ̀. lórí kí náà àwọn ará mọ́ta tí wọ́n wá sí màdínà àwọn ọ̀dàṣìlá wọ́n ti dàṣìláàmù wọ́n ti ṣe jíjẹ́ àtìpátìpá kálukú ṣe jíjẹ́ látàkùn mi. ẹ̀sẹ̀ ọlọ́run àwọn ará màdínà ni wọ́n wù wípé wíwà àná ó dí àwọn lọ́wọ́ àwọn pàápàá tó ń dábẹ́ ẹgbẹ́ nínú ìlú. ìgbà táwọn obìnrin dọ́dọ̀ wọn sàǹfààní ara ẹgbẹ́ ìlú àtọ̀ sàǹfààní sàǹfààní náà lẹ́yìn ìgbà tó ń fi wọn òbí owó àwọn sí ọmọ sí ẹ̀jẹ̀ sí ìfọ̀lọ́gbọ̀n wa ní ìlú. ìgbà tó ń wá bọ́ wọn wá bọ́ lóko. Não, né? níbi tó ti lọ wá lọ kó wọn lọ mú ẹgbà ọ̀hún àwọn àlébí àtàwọn ọmọ àwọn ti sí wọn ti lọ wọn rò pé ń bẹ nínú kẹni sísọ lẹ́yìn àwọn bá lọ tẹ ó dìbẹ̀ kọ́ bá wọn. ìgbà tí ọ̀rọ̀ bá wọn má wàhálà dé. Sọfúnwáàlù ń bọ̀ lẹ́yìn torí tí wọ́n bá ń lọ wà ní bá lọ mọ́ wọ́n fi hàn mí méjì sẹ́yìn tí wọ́n bá gbéra kó mi. Ẹ̀yìn tí nǹkan tó bá bọ́ lẹ̀ you and me. bí wọ́n ṣe débi táwọn anábíwá ti ń dòkó sí àìsà gbogbo kan sọ̀kọ̀ àánú bí wọ́n ṣe kọ́kọ́ yọ sáà àwọn anábíwá sáré gbà ìyẹ́ ẹ̀sìn dáhùn sí ti dé ìyàwó ànábì akọkùnrin kan ènìyàn ti yan wàhálà bá bẹ̀rẹ̀ yà á gbogbo ọ̀bọ̀ sínú ọ̀bọ̀ sínú àdúgbò rẹ̀ dáa ti ìgbò olóko sí tó bá jẹ́ ìgbìyànjú ọ̀bọ̀ ní ìsìn. wọ́n bá ń ta wọ́n bá ń ta wọ́n bá ń ta wọ́n da ọkà àdébí sọ̀rọ̀ àyè ọ̀sọ̀rọ̀ wọ́n da ọmọ àdébí náà lọ. ìgbà tó ń bá wọn bá wọn kọ sáfù ó yẹ kó túbà lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ gbogbo àti túbà rẹ̀ a èwo la àdébí náà tó ń sọ yìí ìṣe àwọn ìnáwó chance wọ́n da ilé wọ́n da wàhálà alẹ́ sínú ilé àdébí sọ̀rọ̀ àyè ọlọ́run náà tó ìyàwó betul tó já sí nígbà náà sama diri àyíṣà máa délé wọn ó délé wọn ìjọ náà wọn bá kọ́lá rẹ̀ ká bàbá sọ àyà kalẹ̀ fọ́ wọn ìgbẹ́ tí mo fẹ́ lọ pé ní àwọn ọmọ chance yẹn ìrìnàlẹ́ ìrìnàlẹ́ àwọn obìnrin kò fún dókítà ọ̀dọ̀dá yìí ló ń bá yìí ló ń sàlù tó pamọ́ títí títí títí báyìí lẹ́nu nígbà òkú dáàbò lẹ́bi tó lọ bẹ̀ tó tó kí o sẹ́ dáàbò tó wọ̀ ọ́ lásọ sínú sàlẹ̀ ọlọ́pàá lọ pé kí wọ́n dé òru rẹ̀ ọlọ́sì bí ó yẹ àwọn eléyìí ti ṣàyẹ̀wò sí mi pípa lórí tó ń sọ àpò ní sí láǹfààní tí o tó mùsùlùmí ayé bá tó o sí mùnà tó ilé ìgbìjọ yẹ ká sọ́ra dáadáa nítorí kálíbà látòkò kúnra ni àtòkò tó pàtàkì ó ọlọ́run jà látòkò tó ta àbí ká sọ́ra fájà bàgìbì ẹ̀já ń kó tẹ̀sí ọlọ́run ọba tó láàrin já kí lọ́lọ́run wí pàṣẹ pàṣẹ tẹ̀ kí lọ́lọ́run yẹn sọ́ra ọba àdéhùn ọ̀rẹ́ ìṣọ́ra pàṣẹ pàṣẹ tẹ̀lé kí ni lànà àwọn sàábì tí wọ́n bá nàbì láyé lórí ìgbà táwọn sọ yìí bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ pé ìfẹ́ inú mi ní tẹ̀lé ìfẹ́ inú mi ní tẹ̀lé kò ní ìwọ́lẹ̀ fọlọ́ tí ọba ti wá ìwọ́lẹ̀ fọlọ́ ó ti gbẹ́sẹ̀ nìkan nínú ìgbésí àwọn ọ̀nà ìsáyọ̀ bẹ́ẹ̀ ọlọ́ni sóhùn. sóhùn. n g ư tí ọba àwọn gbogbo ọbẹ̀ lọ tọ́lọ̀ mú ọkú làwọn ìjọba tó bá wọn àwùjọ gbólọ́mọ tó bára ẹ̀ gómìnà tí o ti oṣù mẹ́ta máa ti tẹ́lẹ̀ ṣe lára àtọmọ tọmọtọmọ wọn ni ó ní you mean I am now a prisoner you mean nígbà tí wọn ní pé wọn máa lé wọn ẹgbẹ́ ìgbà tó wọn lórí èyí lóṣù márùn-ún tó yóò gbé dẹ́kọ́ náà ṣẹlẹ̀ lẹ́yìn yẹ kóṣù méjì. wọ́n wá ní ọmọ alẹ́ wọn ìwà wò pé èmi náà lẹ́yìn tó fẹ́ sọ lórí ìlú orí ìlú tó yẹ pé bóyá òyìnbó àwọn I am now a prisoner. wọ́n wá nígbà tó ń bẹ láwùjọ bẹ́ẹ̀ wá lọ tó fóònì òun ni ibi tó wà á wà níbẹ̀ ní sèptémbà yóò sí ọdún òtún ààyè yóò sí ọdún òtún lẹ́wọ̀n wọ́n máa ń bọ̀ síbẹ̀ ààyè bọ́lí táwọn sọ ní sẹ́yìn rẹ̀ yóò àti ní kọ̀ọ̀bá òjò síbẹ̀ ọ̀bá bá òjò ní ìsìnkú ọba mẹ́wọ̀n àti òjò bá wọ́n. tọ́lí tẹ̀sí sáájú wọn láti nínú àwùjọ bá àwọn nǹkan kan mú pé wọ́n wà níbi tí wọ́n wà tí tó fi ṣẹlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ sí. Tìrí ayé ló tọ́ ọba ní kíní kan ọba àwùjọ nítorí wọn bẹ́ẹ̀ tèmi torí kó ọ̀rọ̀ àwùjọ tọ́lọ̀ ọ̀rọ̀ bá mú ọkùnrin mẹ́tọ́ bá gbójú ẹ̀ kó tó yìí náà ó sì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí aláìsàn tọ́ba ní ọmọ àgbẹ̀dùn lé kí wọ́n máa sálámù sí ọ yóò dídè jáde lọ kí ló sì ọ̀hán yìí ní kọ̀ àwùjọ àwùjọ ní tó bá mọ àbí kọ́ bá tọ́ lọ́wọ́ ẹja ojú tó ń tó yọ lọ́wọ́ ká ní ara ń bẹ lọ́dọ̀ ẹ̀ a bẹ́ẹ̀ yẹn bá lè tóbi tó bá wọn ní nàìjíríà kì í ṣe yẹn kékeré lẹ́dá wọn ni kì í ṣe yẹn kékeré ara ní nàìjíríà yìí tó wá jẹ ní tí ó sọdún tó nínú ẹ̀kọ́ lẹ́yìn táwọn èèyàn ń parí lánàá ni wọ́n ń sáré tẹ̀lé lẹ́yìn lánàá tó ti pẹ́ rárá ọkọ̀ ọ̀tí ẹ̀rọ náà rẹ̀ you mean I'm now a Christian ẹ ẹ mọ̀ kí ṣé ń tọ́ ń tà yá ti sọ̀rọ̀ torí pé wọ́n wà ní ẹ̀yìn ọlọ́mọdé alájọ́ ìjọba ọ̀rọ̀ àyè máa ẹja dènà sí àwọn mùsùlùmí kan ní bẹ́ẹ̀ jẹ́ nítorí táwọn jẹ́ ní wọ́n ti dá wọ́n tó wà ìgbà táwọn ọlọ́pàá ti kó gan wọ́n lọ sí ìlú wàhálà sí báyìí pápá wọ́n ti pọ̀yàn méjì mi lọ. lórí àwọn ẹ̀sìn aráàlú etí kẹ́lí ẹ̀ ti lórí ṣẹlẹ̀ àwọn gẹ́gẹ́ wọ́n sì dá tó lọ ẹ̀wọ́n lọ bí ọ̀pẹ́tì lókè lásìkò bá ti dé kò sọ́kọ́ tó gbẹ̀dá so àsìkò wọn tó yẹ ẹni títí ọba tó bọ́ọ̀mù tiẹ̀ ní bàgẹ́ tó bá sì bàgẹ́ ní bàgẹ́ نوع من النصارى نعم